àyájọ́ ọdún àwọn òṣìṣẹ́ èyí lohun táwọn òṣìṣẹ́ kwara ń béèrè lọ́wọ́ ìjọba àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ wa nigeria labour congress nlc àti trade union congress tuc ẹ̀ka tìpínlẹ̀ kwara darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè nàìjíríà láti ṣayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ lọ́jọ́rú wednesday ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2024 yìí lásìkò tí alága ẹgbẹ́ yìí nípínlẹ̀ Kwara Murtala Saheed Ọláyínká ń bá àwọn ọmọ ẹgbẹ́ yòókù sọ̀rọ̀ ní pápá ìṣeré ìpínlẹ̀ Kwara Kwara State Stadium ló ti ń kí gbogbo àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà kú àfaradà bí ìlú ṣe rí lásìkò yìí bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ gómìnà Abdulrasaq fún ipa tó ń kó nínú ayé àwọn òṣìṣẹ́ lẹ́yìn èyí ló sọ pé àwọn nǹkan mọ́kànlélógún ni onírúurú ìpèníjà táwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Kwara ń kojú táwọn sì ń béèrè fún ìdáhùn kíákíá láti ọwọ́ gómìnà lára àwọn ìbéèrè ọ̀hún ni pé àwọn fẹ́ kí gómìnà lo ipò rẹ̀ gẹ́gẹ́ bí alága gómìnà láti fi àpẹẹrẹ lélẹ̀ fún àwọn gómìnà yòókù nípa ṣíṣe àfikún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ní kété tí ìjọba àpapọ̀ bá ti bẹ̀rẹ̀ sí san owó náà fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ bákan náà ni wọ́n tún fi tìtaratìra sọ̀rọ̀ pé àwọn fẹ́ kí ìjọba fún àwọn ìjọba ìbílẹ̀ ní òmìnira alága ẹgbẹ́ NLC ní lára ìṣòro tí àwọn tó ń kojú ni pé ìjọba kì í gba àwọn mìíràn rọ́pò àwọn tó bá ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ léyìí tó mú kí iṣẹ́ pọ̀ ju àwọn òṣìṣẹ́ lọ wọ́n rọ ìjọba Kwara kó tètè gbé àwọn ìgbìmọ̀ dìde láti wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù nítorí pé ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tuntun ọ̀hún wọn kò tí jókòó débi pé wọn ò ṣe nǹkan kan ó tún ní àwọn fẹ́ kí ìjọba ṣe àtúnṣe sí ilé ìgbépo NNPC depot tó wà ní òkè òyì nípínlẹ̀ náà nítorí pé ipò tó wà báyìí ń ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ náà Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròye online television Akin Akínníyì ló kà sí etí gbọ̀nyìn.